حديث ذاك سوقي ثلاثة جلقانية ستين رقم أو آيات الدين عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يقرأ ثلث الليل الأخير ثلث الليل الآخر يقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له متفق عليه حديث كان هو لك وأنا أقول كما أنا أقول لك لكن هو هو السماء الدنيا يوسف على الدين مما تعيي gẹ́gẹ́ ìgbà wọn ọ̀rọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ pé sábà ìpèrè méjì lẹ́yìn sábà ẹlẹ́ẹ̀kejì òun ni àlàáṣọ ọlọ́run ọba àdìgbò ọláwà fìdá àdìgbò ọ̀dàrúnú àbílà àdìgbò àtìmọ́ àdìgbò ọlọ́run ọba wà sábà lọ́lọ́run wà yìí wọn dàrú máa fi láti fún àdúrà tó pé àtàlà ìtọ́nà wọn wà ní sílà lórí káwọn bẹ́ẹ̀ gàgà bẹ́ẹ̀ ní ayé náà wọ́n tọ́ba ń pè é sábà ní ẹ̀yẹ táwọn tọ́lẹ̀ ń pè é wọ́n tún náà wọ́n wà lórí ìlú àwọn àdókò gbéra bákan náà àdókò wọn wà lórí ìlú àwọn àdókò gbéra sábà ń pè é wọn. tó wà wà lórí pọ̀ lójú ilé ìgbé. Bákan náà wọ́n máa ń wọ́n máa ń lè fi àwọn náà alẹ́lẹ̀ àwọn ìdáwà. Wọ́n bá ti mọ̀ pé ọ̀dọ́ lè sórí àlàáfù. Bọ́lá àlàáfù wà ọ̀pọ̀ Ọ̀pọ̀ kan láti rẹ̀ ló pè ní mẹ́lẹ̀ ìlú. Àlọ́ àwọn ọ̀pọ̀ ẹgbẹ́ láti òkè lókè sọ́nà ọlọ́run ọba àwọn lókè lókè lọ́wọ́ sọ́nà ẹlẹ́ẹ̀sìn kì lókè lọ́wọ́ ọlọ́run ọmọ sọ̀kalẹ̀ wá sísan àtàyé ní gbogbo òkòọ̀nà. ẹ̀yìn náà yẹ sọ olùkọ́ lẹ́yìn rẹ̀ á kódà dèdè àsìkò tí máa sọ̀kalẹ̀ sí òun náà ni nígbà tó bá fún ìdá kan ìdá mẹ́ta ọ̀hún níbi tìbẹ̀yìn eléyìí wà nípa nípa àwùjá tó máa yí padà nípa náà tàbá wà pé láwọn àkókò bíi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn àbájá mélòó kan sẹ́yìn àlùkò ìjáde ti ta wẹ̀ ìdúkù mẹ́ẹ́ ìdókè mẹ́ẹ́ ẹgbẹ́ tó bá yẹ alikásùbá àdìyẹ àgọ́ márùn-ún àbọ̀tán ṣùgbọ́n nísìnyí alikásùbá àgọ́ márùn-ún àbọ̀tán àgọ́ àti sọ́ọ́ bíi tí yóò ra àwọn ọjà tó ti dé ẹni pé ìlú àná èmi o ti kọjá díẹ̀ káàkiri. torí délé yìí ẹni tó tó pàtó aago báyìí olùmọ̀ wa yìí gbogbo bá sọ yìí náà bí ọwọ́ ní aago mẹ́ta àbọ̀ mẹ́rin òun ìjà tó ká àwọn àgbẹ̀ta wò ìjà tó ká àwọn àgbẹ̀ta wò tó ká àwọn àgbẹ̀ta wò ìjà ká àwọn àgbẹ̀ta wò. àlẹ́bí ni ọlọ́ọ̀bà àdìgbòlá àwọn àkókalẹ̀ sí sọ́mà àtàyè sí ìnáyẹ ọkọ̀ olùkọ́ lẹ́yìn ilẹ̀ ààbò nígbà tó bá kú ìdá kan ìdá mẹ́ta tó káká òun sí mẹ́ta ìdá kan ìdá mẹ́ta rẹ̀ ló ń sọ̀rọ̀. àlẹ́bí tó lọ́wọ́ àkókalẹ̀ yẹ kó yóò mọ̀ sọ̀rọ̀ wáyé pé máa ń yẹ ìdòwú ní ta ló fẹ́ bẹ̀ mí fákàtúntì ìgbìyànjú. kí n sì tara máa ló fa tó bá ti tẹ̀lé àtẹ̀jẹ́ ìdùlà àmọ́ dá a ló ní wàrà fún àbá ti tẹ̀lé. báyìí ẹ̀sìn á lè ta ọmọ fẹ́ béèrè lọ́wọ́ ọ̀dẹ ọlọ́run pé tí mo fẹ́ rè fa tó bá ti béèrè bẹ̀rẹ̀ sí àwọn àkókò ní ti fẹ́. báyìí ẹ̀sìn fi ń rìn ta ló fẹ́ wá mi lábàbọ̀ orí mi kò rí àwọn àkókò èèyàn nìyí fa tó bá ti gbàgbọ́ alákùnrin yìí àwọn òfin lọ́wọ́ rẹ̀ láti wò ní. ẹwà tí a ti sọ̀rọ̀ lọ́wọ́ àwọn òfin sílẹ̀ àwọn òfin sílẹ̀ láti wò ọ́. كل مكان بعلمه أحاط بكل شيء علما ọkọ pẹ̀lú wa ní gbogbo bí tá a bá wà pẹ̀lú ìmáàrẹ ìmáàrẹ lọ́wọ́ pẹ̀lú wa ṣùgbọ́n dáàbò rẹ ló ń fún wa dáàbò dáàbò rẹ pé pàápàá onídìí ọlọ́run ọ̀rẹ́ pàápàá onídìí ọlọ́run ọ̀rẹ́ sọmọ lọ́wọ́ àmọ́ ìmáàrẹ gbogbo bí tá a bá wà irun lọ́wọ́ dàrú àwọn àtọlọ́rọ́ àwọn ọmọ àwọn abẹ́rẹ́ bí wọ́n tó gbà lọ pàǹtẹ́lẹ́ àwọn àwòrán máa ti mọ ilé lọ àwọn àwòrán tìláwórí rẹ̀ lọ àwọn àwòrán ìwọ gan lọ àwọn àwòrán èdè ìdá o nígbà tó wá dá ọlọ́run ń ya ẹ̀yẹ́ nù ìyẹn sọ ọlọ́run àwọn ìyẹ̀yẹ́ nù ọlọ́run ọba àbújá bára tuntun yìí wá ní ẹ ṣùgbọ́n yìí máa ọlọ́run ọba gbogbo títà bá wà láti nà lọ́wọ́ bákan náà láti títí bá tó tó tó tó láti sọ pé ọlọ́run ọba yìí náà máa sọ káàdì láti tó lè láti àlẹ́ àtúntò àkókò náà yìí ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá tó ní pé. wáyé láti wà sí àgbà tó wọ̀ ẹni tí ọba lọ lágbà àwọn ọmọ abẹ wá gbà yẹn ní ìbára rẹ tó mú òun ọmọ abẹ sí ìdílé kótó ní kóòtù ó lè pinnu ọmọ tó kọ́ ọdún àti gbàdá. tó bá mi ò jí lóòótọ́ láti tó bá a sọ̀rọ̀ àmọ́ tó bá ti jí tó bá ti gbé ìjì lọ tó a jẹ̀rẹ̀ títẹ̀ náà yìí àsìkò tí orí ìjẹ̀rẹ̀ wá sí kò ní ilé ìdílé nígbà yẹn ṣètò ọ̀rọ̀ ìsìn abẹ́nikẹ́ni tí wọ́n fi gbàgbé wọlé lọ́wọ́ àdúrà tó ti gbogbo ọ̀nà yẹn ẹ̀rí amọ̀tòkọ́ àwa pé sábà ní ìdíkọ́tò pọ̀ ètò lè jẹ́ ìdíkọ́tò pọ̀ ọ̀pọ̀ sábà ní ìdíkọ́tò pọ̀ náà lọ́wọ́ sábà ní ìdíkọ́tò pọ̀ pọ̀ náà lọ́wọ́ wọ́n sọ̀rọ̀ ìdíkọ́ pọ̀ náà lọ́wọ́

láfẹ̀ lójúmọ́ ẹ̀rí. bẹ́ẹ̀ ọ̀dọ̀ ìjọba wa mọ ẹ̀yìn náà lọ́nà mi tẹ́lẹ̀ bá ká àdúrà wájú àgbàdo mọ́ ẹlòmíì òde sùn àkókò tó wọn àpapọ̀ náà lò àmọ́ àsìkò tó kí àsìkò tó ti tó wọn lọ́wọ́ ẹlòmíì òjì lórí fún àgbàdo náà tó wà dàgbà mẹ́ta yọ àlọ́. àwọn táà sọ̀rọ̀ wà á àwùjọ jàdùká ilé kákété ilé kákété ọ̀ kákété ọmọ ọbẹ̀ ìta lẹ́sìn sọ̀rọ̀ ilé yìí ẹ̀dùnú ẹ̀ka lọ́wọ́ ẹ̀ka lọ́wọ́ náà nígbà tó ẹ̀ka gbọ́mẹ́ta àbágbó mẹ́ta wò ìgbà wọn wà lọ. kọ́lá ẹ̀dùnú òtútù ṣe ni pé tí ọ̀gá àti àtúbà láàárọ̀ di aago méjì lè lù dáadáa. tẹ̀lé ní yóò ti tún jí lóòótọ́ nígbà ṣùgbọ́n àsìkò tá a wí yóò tún lọ nígbà wo tá a wí yóò tún máa lọ náà ní gbàrà sí àsìkò káfí àsìkò àti kábàlẹ̀ bàtẹ́ kábàlẹ̀ bàtẹ́ bẹ́ẹ̀ àsìkò àbọ̀ náà tó tún máa bọ̀ lọ. Orí ìdèrè ẹ̀ sábà bá a sábà bá a jáde àgbẹ̀ òkè àgbà lọ́lẹ̀ wọn bá wọ́n bá àsìkò náà àti káfí àbọ̀ náà. ti ànábì fún wa ọlọ́run ti ànábì lẹ́nu tí wàá kọ́ wa sọ́nà mùsùlùmí ò ní ìdìbò àti ọ̀nà kan tó lóró ìta ẹ olóòtú sàn àgbà àti wọn gbà ní kó tó wà lọ gba ọrùn ìfún bẹ ó sara rẹ ní ìwọlẹ̀ lọ́gbọ́n tẹ bọ́ọ̀lù yẹn o òun tẹ bọ́ọ̀lù olùkọ́ méjì ẹ tí wọn kàn tó ní kẹ́hìn wọn gbomi kàǹkì kan omi àdúrà ní ọkọ mo báyìí kò sí omi kan ẹ wá jàkárí gbogbo ẹ̀ làwọn náà náà tọ̀gbọ́ ìgbò làwọn àwọn náà kàdé wọlé tó wá wọ́n bá bá yìí tó wọ́n wọ́n bí ahari ẹ̀gbọ́n náà wà pa ọ́ kọ́nà kọ́ ká wọlé tó wọ́n náà wà lè fi wá jẹ́ bẹ́ẹ̀ má bàrà má gbé ẹ̀kọ́ kọ́ ni káàdé kọ́ náà lábẹ́ bábẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n á bẹ́ tó kọ́ kọjá kárí tó bá bọ̀ káàdé mi dá ní àwọn àbábọ̀ bá lọ́dọ̀ tó bá àwọn àtìkù bá ti sọ kàtí ẹ̀yìn káwa náà káwa náà ti ní ẹ̀yìn káwa náà sọ káwa náà ti tù tába ti ń ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀dọ́ àwọn àkùnfún nínú àtìkù káwa náà ti sọ ìfásitì náà dá pọ̀ dá pọ̀ láti dìbẹ̀ lọ ẹ̀wà wọ̀ àti ibi àdìsí láti náà àtúwọ̀ àdìgbọ́ ewé àdìsí tí yẹn bá ti bẹ ọlọ́run ọlọ́run gbàdúrà yẹn tí wọ́n ti wọ ọlọ́run alábòójì lọ́wọ́ ẹ̀rí mọ́rùn dúkọ̀ tó á làmú yóò rọ ọmọ ìjà ẹni tó bá ti tẹ̀lé lọ́wọ́ táwa ti lè tẹ̀lé ọ̀dà bọ́ọ̀lù bàbá àbá àìgbàdúrà ìṣubútọ̀ bàbá àdúrà tọ́lọ̀ bá tó bá ti tẹ̀lé àwọn àkókò tẹ̀sí tọ́ ọ nípa pẹ̀lú ìjọba àkókò lágbà ṣe ìjọba àwọn tẹ̀lé wọn kò sẹ́ni tó ní dáńfẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ yẹn ọ̀gbọ̀n lọ́wọ́ ní ti àfẹ́ lọ́wọ́ lọ́nà láti já sí lọ́nà tó ti wọ̀. Gbogbo àyíká àti àwọn aláwọ̀ ìsìn yẹn ìsìnkẹ́ ní o. Ìsìnkẹ́ ní. Bí ẹ bá wà lọ́dọ̀ tó bá tẹ̀ ní wọ́n wá pé àtibọ̀tán rẹ̀ lè dá o. Àtibọ̀tán rẹ̀ kò lè dá bẹ́ẹ̀ ni wọ́n lọ́wọ́ òfin ni láti ẹsẹ̀ gbòógì di ẹni lọ́wọ́ ẹni pé wọ́n ti sùn. Adìẹ ni ó wọ̀ tí ó bá wà lẹ́ẹ̀ka àwọn padà. Di èèyàn ni ó béèrè lọ́wọ́ rẹ̀ kèé wá ní sọ́kà rẹ̀ kan ni ó béèrè lọ́wọ́ rẹ̀ ẹni tó ń fẹ́ jù tó ń fẹ́ dáadáa tó ń fẹ́ dáadáa òun yóò gbogbo wa bẹ́ẹ̀ ti dìde o kó kálukú akáwá ló kéde o kájú kò ní ìlànà tọ̀lọ́ ìlànà ìta ní ti sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ sẹ́lá ọ̀gbọ̀n àbẹ́rẹ́ ọ̀gbọ̀n àbẹ́rẹ́ ọ̀gbọ̀n ìdí ìtàkùn kọ́ ara rẹ̀ tọ́lọ̀ kó lò láti ẹ̀sìn ìgbésẹ̀ ẹ̀dùn kọ̀ọ̀kan wá àtàwọn táwọn àtàwọn táwọn صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته